وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا برفهم الله الحمد لله الله باتي وشواني مسلمي تطن وني إنو أنوي تطن في يميوالي di ramadan ti ọdún yìí àbí ọlọ́mọba dodo oríire ńláńlá ti ń kọ́nà bá kọ́mọ́sá láìpẹ́ ṣẹ̀rẹ̀ fún wa anábà Muhammad sallallahu alayhi wa sallam wọn bí lè rí pípé èwo ló dáa jù nínú iṣẹ́ tí a lè fi súnmọ́ ọlọ́run ọba anábì sọ pé alẹ́ kàbí sọ́ọ́m falẹ̀ àmísílẹ̀lẹ̀ anábì ní àwẹ̀ ni kò máa gbà nínú iṣẹ́ tí a fi súnmọ́ ọlọ́run ọba láàmísílẹ̀lẹ̀ àwẹ̀ ní ìkejì àbí ọlọ́run kọ́mọ́sá àgbà àwẹ̀ yìí kọ́mọ́sá àgbà níjọsìn fún wa gbogbo ìdìde wa náà lóru àti tìláwà Qur'an wa ọlọ́run kọ́mọ́sá àgbà àtọ́rọ̀ kí a ti gẹ̀ fún wa nẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ bákan náà àtúntò gbogbo ẹ̀yin olùgbọ́ wa kó dédé àsìkò yìí abẹ́lọ́wọ̀n ọba ètí tí a fi ń gbọ́ wa kọ́lọ́nkọ́ mọ́jẹ́ kó di ń náwó sí àwa náà tí à ń sọ àpadà sí burúkú ọlọ́run bá kó gbèjìnà sí àwa náà àtẹ̀yìn náà bí rahmatika ya arhamar rahimin àlẹ́ nìgbẹ́gbọ́n ẹ̀ ṣàlàyé fún wa á tún mú kókó mi ẹni tó ṣe pàtàkì nínú gbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹgbẹ́ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ní haqullahi alal ibad an ya'budu ojúṣe ọlọ́run ọba tí ń bẹ lọ́rùn ọmọnìyàn kó náà ní ká máa sin ọlọ́run ká má pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba bí ti wulẹ̀ kó máa ọlọ́ba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni àtàlìjẹ́ náà àtàwọn èèyàn òun ò dá wọn fún ìdí kankan ju kan sin òun ọlọ́run ọba lọ ìjọsìn fún ọlọ́run ọba ní ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀nà nínú ẹ̀mí ẹgbẹ́ anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ní ataqwa ahuna wa ashara ila qalbi anábì ní ìpayọ̀ ọlọ́run ọba inú ọkàn ní máa ń gbé lọ́wọ́ jẹ́ pé n tá ń pè ní ìgbàgbọ́ n tá ń pè ní àkídà n tá ń pè ní ìmánì gbogbo ẹ̀ pátá inú ọkàn ní kọ̀kọ́ jókòó sí kó tó máa wá ṣiṣẹ́ lóríkèéríkèé ara kó tó máa jáde nínú ọ̀rọ̀ wa kó tó máa jáde nínú iṣẹ́ wa anábìwá muhammad sallallahu alayhi wa sallam ló sọ fún wa pé ala inna fil jasadi mudga idha salahat salaha al jasadu kullu fasada al jasadu kullu wa hiya al qalb anábì ní ọkàn tó bá ti da gbogbo ara ó da tó bá ti bàjẹ́ gbogbo ara náà ó bàjẹ́ lóun jẹ́ pé ìta fẹ́ sọ léni ó ní bá ṣe pẹ̀lú iṣẹ́ ẹ̀tọ́ kan pẹ́pẹ́ tó bá ti da tán a máa rí àpẹẹrẹ rẹ̀ nínú ìsọ̀rọ̀ sí àti ṣiṣẹ́ ọmọnìyàn ọ̀nà ni tí wọ́n pe àkọlé rẹ̀ fún wa ní alkhawfu min Allahi ta'ala ìpayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìní ìbẹ̀rù ọlọ́run ẹ̀rí pé gbọ́dọ̀ alkhawf nínú èdè lárúbáwá wọ́n ní tó ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà ni fazaw alqalbi min makruhin yanalu aw mahbubin yafutu ọ̀nà ni kẹ́mi ẹ̀kọ́ wà nínú ìdààmú nínú wípé kí aburú kan kó má kàn yàn tàbí dáadáa kan téèyàn ń wọ kan kó má bọ̀ fún yàn ẹ̀ńtà ń pè ní alkhawfu lélẹ̀ ló jẹ́ pé gbogbo nǹkan tó bá ní bá ṣe pẹ̀lú ìpáyà tó bá ní bá ṣe pẹ̀lú ìbẹ̀rù bójú òun là ń pè ní alkhawf tábà wọnú al-Qur'an al ọlọ́ba ń sọ fún wa ní Suratul Baqara ọ̀dọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì walanabluwannakum bishay'in min al-khawfi wal-ju'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ọlọ́ba ni a máa bẹ̀yìn wò a máa dẹ̀yìn wò bishay'in min al-khawf pẹ̀lú àwọn nǹkan díẹ̀ nínú páyà àwọn onímọ̀ rahimahumullahu ta'ala wọ́n ní ọlọ́run bá tó sọ pé òun máa bẹ̀ wá wò pẹ̀lú àwọn nǹkan kéékèèké nínú páyà wọ́n ní ilé ìṣẹ̀lẹ̀ látara àánú ọlọ́run tó pé tó bá fi ìpayà gángan tààrà tó bá fi mú wa ní àní bọ́m̀bẹ̀ kọ́nà ọba kó má jẹ́ kí ìpayà ńlá kó má jẹ́ kó bá wa ó tún wá sọ pé gbogbo nǹkan tó bá lè kóyàn sínú ìdààmú tó bá lè kóyàn sínú ìpayà kí sọ́n pè ní al-khawf òun náà ni fásitì alqalbi min makro kẹ́mi èèyàn kó máa wà nínú ìdààmú nípa pé kí nǹkan téèyàn ò fẹ́ kó má ṣẹlẹ̀ tàbí nǹkan tí ó jẹ́ nǹkan dáadáa kó má bọ́ máa yà lọ́wọ́. nam àwọn onímẹ̀sìn wọn ń tábà wọnú alukur'an alkarim tábà wọnú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam yẹn tá à ń pè ní ìpayà ọ̀nà mẹ́rin ni máa ń gbà wá ìdájọ́ ọ̀kan kò sì jọ àkọ́kọ́ nínú ẹ̀ ọ̀nà ní táwọn olùmọ̀ ń pè ní alkhawfu at-tabi'i alkhawfu at-tabi'i ọ̀nà ní ìpayà tàdámà bọ́lá ọba ṣe dá ọmọ nìyà fàpẹ́jùwe ìpayà pé kéèyàn orí òkùnkùn bírímù bírímù kẹrù báyà ìpayà pé kéèyàn máa kọjá lọ lójú ọ̀nìyàn kéèyàn kan rí ìjọ ńlá kan ẹgbẹ́ ara èèyàn ó sì gèrè ìpayà tọ́lọ́wọ́n bá fi dámọ̀ ọmọ nìyà lélẹ̀ gbogbo èèyàn ló lélẹ̀ lára tábàwọn náà al-Qur'an al-Karim ànábì wa Yakub alayhi salatu wa salam nígbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n ṣe ọbàkan ànábì Yusuf alayhi salam nígbà tí wọ́n fẹ́ dá ète sí tí wọ́n wá ń sọ fún bàbá wọn pé bàbá wa fi Yusuf lẹ́kọ̀ọ́ tẹ̀lé wa lọ kí ni ànábì Yakub sọ ó ní inni la yahzununi an tadhhabu bihi wa akhafu an yaqula udhibu wa antum anhu ghafilun ànábì wa Yakub ni kò ní tẹ̀mí lọ́rùn yóò bà mí inú jẹ́ kẹ́ mú lọ wa akhafu an yaqula udhibu ẹ̀rù wa ń bà mí kí kòkò má lọ jẹ́ wa antum ani ọgọ́ọ̀fì lòun bẹ́ẹ̀ bá fọkàn sí tiẹ̀ mọ́ ẹ̀yin ó ti ṣeré lọ ìkòkò ó dùjẹ́ ẹ̀gbọ́dọ́ lòun wà àkọ́ fún ẹ̀yà kúlà ọ̀dẹ́b ìpáyà ìkòkò kó má jẹ ọmọ rẹ̀ eléyìí alikawfu tọ̀bí nìyẹn ìpáyà dámà tọ̀nà tó dámà yẹn kárí nǹkan ẹ̀rù kẹrù báyà yorùbá náà máa ń sọ wọn ní ọdọọdún ni àgbàlagbà fi máa ń rí màálù sá nítorí pé ìpáyà tó jẹ́ a natural one ó ń bẹ lára olúkúlùkù eléyìí ìdájọ́ rẹ̀ òun náà ni pé ó lẹ́tọ̀ sí láì fi bí pé kéèyàn rí nǹkan tó dẹ́rù báyà kéèyàn bẹ̀rù eléyìí al-khawful jaiz àwọn afáàní ìdájọ́ ẹ̀ ni pé kò sí láburú níbi eléyìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam níbi tó kọ́ rí jibril alayhi Sallam. ó sì jẹ́ anábì ọ̀rọ̀ ọba tó wọn ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún khadija tó ṣe ìyàwó radiyallahu ta'ala anha wasallallahu alayhi wa sallam ó ní laqad khashitu ala nafsi ó ní ntí mo rí ìbàmí lẹ́rù ó tún wá sí kéèyàn rí nǹkan ẹ̀rù kéèyàn bẹ̀rù ní ẹ̀rù àdámọ́ kò sí láì fi bèlè lọ́wọ́ jẹ́ pé àwọn ẹlòmíì tí wọ́n fẹ́ máa ń sọ àwọn àfa àbáwọn àmámù àbáwọn malèké ó lẹ́nu nígbà téèyàn bá rí nǹkan tó ṣe gbóò ní títì téèyàn kàn fàfẹ́yìn dé wọn ah odidi máàmù ẹni náà tún sá ni ìpáyà àtọ̀bẹ́ ìlélẹ́yìí ilé ìkọlá sọ ìyá ní àdá jaiz eléyìí sì wà nù nǹkan tí ọlọ́wọ́n bá tó dán ọmọnìyàn pẹ̀lú bí ká rí òkun kájọ máa kékéyàn rí nǹkan bẹ̀rù ibi arájá ńlá fẹ́rù báyà pé àjá ah, àdúgbò lóge ọmọ bùnyàn jẹ èèyàn sà fún eléyìí eléyìí ò bọ́ sí pé èèyàn ń pààyà nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ìpele ẹlẹ́ẹ̀kejì àbí yàrá al-khawfu ẹlẹ́ẹ̀kejì òun ni ti àwọn olùmọ̀ tí wọ́n ń pè ní khawfu an tàbí alkhawfu minan nas fi tahrimi alhalal wa fi tahlil alharam kápáyà ọmọ ẹ̀dánìyàn tó lọ́n bàjọ́ dá wa tó jẹ́ pé nípìnlẹ̀ wọ́n jọ bí wa látara obìnrin náà ni nípìnlẹ̀ gbogbo wa náà lájọ dúró níwájú ọlọ́wọ́n ọba káwá páyà ẹ̀dá yẹn nǹkan tó lọ́n bá ṣe léèwọ̀ torí pé kó má bàa bínú káwá wa ṣe lẹ́tọ̀ tàbí nǹkan tí ọlọ́wọ́n ọba tó ṣe lẹ́tọ̀ torí pé kó má bàa bínú káwa náà káwa gbà pẹ̀lú ẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ wọ̀ eléyìí èèwọ̀ gbáà ní haram lélẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún wa náà àdéhùn tó fẹ́ sàrẹ̀lẹ̀ anabi ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq anabi ní kò gbọdọ̀ ṣẹlẹ̀ láíláí ká tẹ̀lé ẹ̀dọ̀ ọlọ́run káwa fi yapa àṣẹ ọlọ́run ẹlòmíín bẹ tó yẹ yóò páyà bàbẹ́ yóò páyà màmẹ́ yóò páyà afá rẹ̀ nǹkan tó takùtọ̀ ọlọ́run tó takùtọ̀ anabi wa muhammad yóò ṣe erúpayẹ eléyìí hukmuhu annahu haram ìdájọ́ rẹ̀ ni pé èèwọ̀ ni ẹni tó bá ṣe olùyapọ̀ ọlọ́run ọba ni tábà padà sínú al-Qur'an al-Karim inú suratu Yunus ọlọ́run bá ń sọ fún wa nípa anábì wa Musa alayhi salatu wa salam bó ṣe jẹjà tọ́lọ́run bá fi borí lórí àwọn ìjọ Fir'aun inú ayé àyè títí rí ń bẹ ọlọ́ba subhanahu wa ta'ala wa sọ pé fama amana li Musa illa dhurriyyatun ọlọ́ba ni kò sáwọn tó gbàgbọ́ pẹ̀lú Musa àyàfi àwọn èèyàn péréte من قومه nínú àwọn àjọ rẹ̀ ọlọ́ba ní ala khawfin min fir'auna wa mala'ihi an yaftinahum torí pé wọ́n ń páyà fìtínà tọ̀dọ̀ fir'aun àti àwọn ọmọ ogun rẹ̀ àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ẹ̀rí pé irú ìpáyà báyìí kéèyàn máa gbàgbọ́ nínú ọlọ́run nítorí pé ó ń páyà òbí ẹ̀ ó ń páyà ẹ̀yà ó ń páyà bàbá ẹ̀ eléyìí páyà tó takùtọ̀ ọlọ́run ọba ká fi yapa ọlọ́run ọba so ká máa tijú èèyàn àbí kápá èèyàn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú òfin ọlọ́run ká fi wá ṣe ìpayà ìwọ̀lélẹ̀ àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ àtàbáwọ ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsì anábà Muhammad sallallahu alayhi wa sallam àrò oríṣiríṣi nǹkan táwọn ìbìnrin ká máa ṣe pẹ́pẹ́ ní àwùjọ wa lé ní àwọn nǹkan yìí ni àwọn èèyàn kà kún ìwà àpọ́nlé tó jẹ́ pé àìṣe ni wọ́n gbà pé ẹni tí ò ṣe nǹkan yẹn ìjọra ẹni lójú ni kíni sì takò lánàá ọlọ́run kò takò lánàá nàbẹ̀wá Muhammad ẹ jẹ́ ká mú àpẹẹrẹ méjì wá àpẹẹrẹ àkọ́kọ́ ọ̀nà ẹ̀ ni ìmọ̀ kúnlẹ̀ fúnra ẹni àbí ìmọ̀ dọ̀bálẹ̀ fúnra ẹni àbí ìmọ̀ tẹ ọrùn fúnra ẹni eléyìí wọ̀ nínú Islam ẹ̀rí pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ nínú ayé al-Qur'an nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nù hadith Abi Hurairah anabi law kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu al-mar'a an tasjuda li zawjiha pé yóò bá lẹ́tọ̀ọ́ ni obìnrin nìkan ni ọba lẹ́tọ̀ọ́ kó kúnlẹ̀ fọ́kọ ẹ̀ àbí kò tẹ̀ fọ́kọ ẹ̀ ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ nínú òfin ọlọ́run ọba ànábì muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n bí léèrè pé tá a bá rí ọmọ àyà wa àbí tá a bá rí ẹ̀dá ẹgbẹ́ wa bóyá torí pé bàbàrà ni àbó pàtàkì ni ǹjẹ́ a lè tẹ fún pákí fakọ́ọ̀lẹ́lá nínú àdìsí anas ànábì láéláé ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ pé ìmọ̀ tẹ kíra wa nínú nǹkan tó jẹ́ nǹkan ẹ̀wọ̀ ni ṣùgbọ́n gbọ́dọ̀ má tẹ fún lágbájá mi tàbí káti ẹ̀rí àáfà tàbáwọn tí ń ṣe bí àáfà walaysu minal ilmi fi shay tó sì jẹ́ pé wọn ò sí nínú níta ń pè lónìí màgà laysu minal ulama àwọn náà lè máa rí tó jẹ́ pé látara ìjọra ẹni lójú látara bàbàrà ara wọn kọjá bó ṣe yẹ wọ́n fẹ́ ká yóò máa tẹ̀ fáwọn ẹni tí ò bá ti wá ṣe bá ń láwùjọ òun ló ní ìgbéraga ẹni tó fẹ́ tẹ̀lé súnà níbà Muhammad ataqtuluna rajulan an yaqula rabbiya Allah sọ́ọ̀sì yẹ kẹ́ ẹ pa àyàn tó yẹ kẹsì bá ló kọjá torí pé ó ń tẹ̀lé lànà ọlọ́run ọba kò sí àkọọ́lẹ̀ kankan tàbí tó fẹ́ sẹ́rinlẹ̀ lórí pé kàtẹ́ fúnra wa eléyìí kìí sọ̀rọ̀ kọ́tsọ̀ anábì sọ fún wa pé ìnáma bọ̀ ìsítọ̀lẹ̀ òtámi mama kárìm àlàkìlá lójú tó bá ń jẹ́wọ́ ọmọlúwàbí anábì nára mi ní kẹ́ẹ̀tì kọ́ àwọn sàábé wọn yọ síwájú anábì wa muhammad sallallahu alayhi wa sallam níjọ kan ní abá tẹ̀ fún ìgbà tí wọ́n tẹ̀ fún anábì ní kíló tẹ̀ fi ṣe báyìí wọn ní ìgbà táwọn délẹ̀ sham àwọn rí pé àwọn ọba àwọn àfa àwọn bí wọ́n ṣe ń kí wọn nìyẹn anábì ní ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ mọ́ torí pọ́ lọ́wọ́ bá òsàn ìgbàrú ẹ̀ sallallahu alaihi wa sallam so káwá jẹ́ èèyàn ń pa ká tẹ ọrùn èèyàn ká sọ pé dandan ó gbọdọ̀ tẹ̀ kọ́mọ náà wá tẹ̀ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀ bóyá torí pé òbí ẹ̀ ló pa láṣẹ àbáfà rẹ̀ ló fẹ́ bẹ́ẹ̀ irú ìpayà tó takùtọ̀ lọ́wọ́ bá tó takùtọ̀ Ànábì wa Muhammad ní èwo ni ẹ wà péjúwe mi ẹ ti ẹ̀jẹ̀ àfi sọ̀tàn kankan nínú àwọn àfáyẹ̀sìn tó jẹ́ nìire tó ti lọ ṣáájú wọ́n ń pè àfáyẹ̀ ní Aliyu ibn al-Ja'd Aliyu ibn al-Ja'd yìí àfa ńláńlá ni ó tún wá jẹ́ òǹṣòwò ọba nílùú wọn táǹpẹ́ ní alimakmon tó jẹ́ olórí gbogbo ìlú ó wá pe àwọn tí wọ́n ń ṣòwò gold silver ó fẹ́ ra nǹkan lọ́dọ̀ wọn nígbà tó bá wá wọlé bó bá ṣe wọnú ilé ọba dìde padà ó wọ yẹ̀wù lọ ìgbà tí ó padà dé tó gbé àwọn olùṣòwò pátá ní abá láti fi pọ́n ọba lé wọ́n ní àfáwálé ibùdó jad òun àjọkọ kí ni ìwà tako lọ́ọ́ rí ọba pé ah, gbogbo èèyàn dìde wọ́n pọ́n wálé bí àwọn ọba tèmi náà ẹgbẹ́ iwájú ọba wọn ni wọ́n dọ̀bálẹ̀ fọba ni èèyàn ṣàpọ́nlé ọba ni a kì í fi ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ìtẹ̀kọ̀kọ̀ a kì í fi ṣàpọ́nlé ẹnìkankan ọlọ́run nìkan la fi ṣàpọ́nlé wọn láfa ìwà dúró ní tiẹ̀ ó wà tako ìrònú ọba ọba wa ní kí ló tó ṣe báyìí àbá sọ pé ní tí mo fẹ́ ṣe náà ni pé mo fẹ́ là ọ níbi ọlọ́run ọba ni o torí pé mo tí wọ́n tàn nàbí sallallahu alayhi wa sallam sọ pé man ahabba an yatamassala lahu ar-rijalu qiyama falyatabawwa maq'adahu minan nar anábìlẹ̀ tó bá fẹ́ káwọn yóò máa ṣàpọ́nlé rẹ̀ ká dúró kó wọ àwùjọ káwọn yóò dúró lórí ẹsẹ̀ wọn ká ní bàbá wa tí awé yìí ni wọ́n ti dé kó máa ṣe pàtìpàtì lọ bẹ́ẹ̀ anábìlẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ kó tètè máa mà pé iná láàyè òun wà níjọ́gbìn del qiyama kó lọ́ba kó má ṣe wá ní ọmọ aná a gbọ́dọ̀ máyàn lé a gbọ́dọ̀ fíà èèyàn káfọ́ àtakùtọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ní àfáà ìgbà tó ṣe báyìí tán wọ́n ní olórí ìlú wa sọ pé la ashtari illa aw la nashtari illa min hadha rajul àní ra nǹkan kan lọ́wọ́ ẹnìkan kan mọ́ ọ̀dọ́ ọkùnrin tó dúró déédéé nìkan láti rà á bí nǹkan tó bá jẹ mọ́ òfin ọlọ́run ọba ẹ̀mọ́ yẹ lómìn níbi iṣẹ́ tó wà nǹkan tó jẹ́ nǹkan ẹ̀wọ̀ tó jẹ́ pé nínú ìgbàgbọ́ tiẹ̀ ó mọ̀ pa àgbọ̀dọ̀ dá sí nínú Islam yóò sì padà dẹ́ńtò náà máa ṣe pẹ̀lú àwọn èèyàn nítorí ìpayà àwọn èèyàn ká má sọ lẹ́nu kọ́mọ̀ bá ṣe ní sùtà ìmọ̀ tẹ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ torí pé a fẹ́ jẹ́ kínú ẹ̀dọ́ yọ ànínú ràpàyà tí kò lẹ́tọ̀ọ́ ni. ẹjẹ́ àfàdé sì yàwá Aisha radiyallahu ta'ala anha tí àfọwà Ibn Hibban tí wọ́n gbà wá ẹ̀jẹ̀ kí n fi kàṣẹ́ lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni man iltamasa rida Allahi bi sakhati an-nas radiyallahu anhu wa arda nas anhu Ànábì ni ẹni tó bá fara da ìbínú àwọn èèyàn nítorí pé n ti ń ṣe oyè ọlọ́run bá ṣùgbọ́n àwọn èèyàn tẹ́wọ́ gbà anábìlẹ̀ tó bá lè fara dá pa àwọn èèyàn ń bínú àwọn èèyàn kọ́ tí nítorí tọ́lọ́run radiyallahu anhu ọlọ́bọ̀ máa yọ ní sórí ẹni bẹ́ẹ̀ wà arda an-nas anhu ọlọ́bọ̀ tún máa jẹ́ kí àwọn èèyàn kínú wọn máa yọ sí nígbẹ̀yìn gbẹ̀yìn ẹgbẹ́nu al-Qur'an al-Karim ọlọ́bà ní ẹ̀sùn wọn lẹ́nu tá yóò máa gbà tiẹ̀ ó lè lé níbẹ̀rẹ̀ ni nígbẹ̀yìn gbẹ̀yìn ọlọ́run nìkan máa gbà tiẹ̀ anabi ní dàkejì wọn mọ̀ ní tamasa sakotila biridonas sakotolo biridonas anabi ní ẹni tó bá jẹ́ kó bá fara da ìbínú ọlọ́run pé bọ́lá ọba bínú kó bínú ayé láṣẹ ká tó sọrun tó ń wá ń tẹ àwọn èèyàn lọ́rùn anabi ní sakotolo àlẹ́ wàá sọ̀tọ̀ àlẹ́ ká bínú sí ìyọ́nú ọlọ́run bá ní kẹjẹ ká máa wá tó pé ìyọ́nú ẹ̀dá gan ni gẹ́gẹ́ àwọn olùmọ̀ọ́sẹ̀ máa ń sọ wọ́n ní rídọ̀ nẹ́ẹ̀sì gọ́ọ̀yà tó ń là tó jọ̀rọ̀ ìyọ́nú ọmọ ènìyàn gan òkè tí ò ṣe pa ni ò lè yọ̀yàn lọ́nú tán ló jẹ́ pé kódà àwọn òbí wa ọlọ́ba ni wọn ìjà àdáka àlà àǹtóṣeré kàbí mẹ́ẹ̀lì ìsàlẹ̀ kàbí elmon fàlà àtúntẹ̀ ìhùmà kó o ṣe nǹkan tí ò bá tèmi ọlọ́run bá mu ọlọ́run gbọ́dọ̀ tẹ̀lé wọn wọ̀sọ́ ìbò máa fi dúnìá máa rò fa ó kàn máa ṣe dáadáa táyé sún wa ni so ìmọ̀ tẹ̀lé ẹnìkan kápáyà ẹnìkan tójú wá tì wá káfọ́ wá tọ̀tọ̀ lọ́wọ́n ọba lé irú eléyìí nínú ìpayà tó jẹ́ ìpayà haram ni ìran ẹlẹ́ẹ̀kẹta nínú ìpayà òun náà ni alkhawfu asirri khawfu sirri òun náà ni ìpayà tẹ̀mí kí a máa páyà òòṣà ẹlòmíà ní ọ ẹ má jẹ́ káwọn èèyàn ẹ má jẹ́ ká fọlọ́run búra má ẹ jẹ́ ká máa fi Ṣàngó búra ẹ jẹ́ ká máa fi òòṣà ẹ jẹ́ ká máa fi búra ẹ jẹ́ ká máa fògùn búra àwọn yóò tètè bá tiwọn jẹ́ kéèyàn ó gbà pé agbára kan ń bẹ lára Ògún agbára kan ń bẹ lára èṣù pẹ́ẹ́tì náà bá dé ìta èṣù àbí nǹkan kan ń bẹ lára àlẹ́pà pẹ́ẹ́tì náà bá mọ̀ lẹ́pà tèèyàn lè bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orúkọ àyà báyìí ìpayà ẹ̀bọ̀ lélẹ̀ ẹni tó bá nírú ìgbàgbọ́ báyìí fọwọ́ mushrikun kharijun anil millati islamiyya ẹni tó ti dẹ́lẹ́bọ̀ nìyẹn tọ́gbé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ fún wa náà al-Qur'an al-Karim ọlọ́ba ní innama dhalikum ash-shaytan yukhawwifu awliya'ahu ọlọ́ba ní èṣù iṣẹ́ rẹ̀ ni pé àwọn èèyàn tiẹ̀ àwọn tó gbé kalẹ̀ kó máa fi wọ́n dẹ́rù báyìí ọlọ́ni fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ẹ gbọ́dọ̀ páyà wọn èmi nìkẹ́ páyà tẹ́ bá jẹ́ mu'minin ká sọ fún yàn nísìnyí pé ẹ máa wòyá tí ń bẹ lọ́ọ̀kan yẹn o ìyá yẹn ó ní má da ìlà lọ bàbá yẹn tó bá ṣẹ tó bá dijọ́ kejì wọ́n lẹ́nu yàn ní jí èèyàn wá ń kọjá lẹ́nu báyìí ẹ̀ ń lẹ́bàá mi ò àwọn bàbá nù kan di aráyé gbé gbogbo tó bá nírú ìdájọ́ báyìí kì í sì dájọ́ mùsùlùmí tó gbọ́ ọlọ́wọ́ sọ pé fálà àtàkọ̀ fún wa kọ̀ fún mi ẹ má pààyà nkankan èmi ọlọ́wọ́ bá kẹ́ pààyà nǹkan tó mọ̀ ni tẹ̀ bá jẹ́ mọ̀ mí ni ó tún wá sọ pé tó bá fi ìpayà pamọ́ tó bá fi sára ẹ̀dá àbí sára nkankan míì tó yàtọ̀ sọ́lọ́ wọn bá ẹlẹ́bọ̀ lélẹ́yìí ẹni tí ò ní ìsìlámù lélẹ̀ kọ́mọ̀ bá kó làwọn ń bẹ̀. ẹgbẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn kan tánà bí kọ̀ fún wa púpọ̀ òun náà lẹ́bọ̀ àti tó kéré ń bẹ̀ àti tó hàn ń bẹ̀ káfí ìpayà pamọ́ sára nǹkan kan àbí sára tó takùtọ̀ lọ́wọ́ báyìí wọlé lé ẹwọ́ payà àlìjẹ̀nu ọlọ́ọ̀bà sọ fún ọ́nà al-Qur'an al-Karim وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا ọlọ́ba ní ẹ̀rọ àwọn èèyàn míì nínú èèyàn nínú ọ̀dánìyàn àwọn ò máa wá ìsọ lọ́dọ̀ àlìjànú ọlọ́ni fasahadu ohun rọ akọ àwọn àlìjànú yìí wọn ò padà wá fi kún àdánwò fún wọn wọn padà fi kún ìbẹ̀rù bójú wọn abdullahi bin masoud ó ní ìkànnà àwọn èèyàn tó bá ń kọjá lọ lórí òkè kan yóò wá sọ pé àrùdù bi sayyidi àdàlẹ̀ wáàdì min sufara ikọmihi yóò máa fi àlìjànú ọ̀gá yóò máa fi wá sọ lọ́dọ̀ àwọn àlìjànú wẹ́wẹ́wẹ́ yòókù Ah, nínú nínú ìpayà tàbí ìmọ̀ daṣẹ́ pọ̀ pẹ̀lú àlìjànú nínú àlìkọ́fù sẹ́rí ni kó wá máa fún ọ nímọ̀ràn ó ní kó tètè lọ gbé nǹkan kan síbi kan ó ti dé lọ. irú ìpayà báyìí náà ni ìpayà gbogbo àwọn tó máa ń sọ pé àwọn ní àfa táàfà rí wà pé aláàjì níta abájú ló ní ọ̀dà ẹ fifteen thousand ránṣẹ́ àtàgbò funfun kó wá máa sá jìnnìjìnnì káàkiri ah, ìpayà ẹlẹ́bọ ni eléyìí takò ti sunnah Muhammad ó takò Islam anábìwá Muhammad sallallahu alayhi wa anábìnrin lẹ́yìn sàmì nà máa ń takà hànà ó tó kò hìnà la kò sí nínú wa ẹni tí bá ń woṣẹ́ àtẹ̀ntàn bá rí iná sí tó náà tún wá gbàgbọ́ ká nígbàgbọ́ nínú ìrìnà sí tẹ́nìkan rí iná kí wọ́n ní kẹ́ má travel lẹ́nìí lẹ́yìn náà báyà dún ní ọ̀bá travel ma fàdà haufu sí rí ipa àyà tó takùtọ̀ lọ́wọ́ ọ̀bá tó sàn àdẹ́lẹ́bọ̀ ni ọlọ́ba kó má sàn fún wa ọlọ́ba sọ àti gbogbo àwọn nǹkan tóró mẹ́sù àlìjẹ̀nú ni òòṣà ni oògùn ni ọlọ́ba ní innahu laysa lahu sultanun ala alladhina amanu ọlọ́run ní èṣù kò lè ní agbára lórí àwọn ìgbàjọ́ òdodo àwọn tó ń sin ọlọ́run ọba tó ń ṣèrántí ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ ẹwà anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni tó bá fẹ́ jáde ńlé tó sọ pé bisimilayi tawakkaltu ala wàlà hawla wàlà quwwata illa billah tó bá wí gbólóhùn yìí wọ́n máa sọ wọn pé kọ̀dé òde ìtawà kò ọlọ́run bá ti fọ̀nà mọ́ ọlọ́run bá ti wà lórí rẹ̀ ààbò tó dájú ó ti wà lórí rẹ̀ arábìnrin tẹ̀sùn gangan bá fẹ́ ta fèlèfèlè lọ́dọ̀ rẹ̀ èso máa sọ fẹ́sùn pé máa là kàbẹ̀rọ̀ jù ní nǹkan dé ó di ìyàwó kó fi yàwó wókè yà ẹni ọlọ́run bá ti sọ ó ti wà lábẹ́ ààbò ọlọ́run tó kéèyàn lọ́kàn ẹ̀ pọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run innahu laysa lahu sultanun ala ọlọ́run ní èso àwọn olóògùn àwọn olóòsà wọn à ní agbára lórí àwọn olùdájọ́ òdodo innama sultanuhu ọlọ́ọ̀bá ní ibi tí wọ́n ti lè lágbára ala alladhina yatawallawna náà làwọn náà táwọn náà máa ń fẹ̀yìn tì wọ́n àwọn táwọn náà nígbàjọ́ sí i ẹni tó bá nígbàjọ́ sí àlìjànú àlìjànú ò dá láàmú ẹni tó bá ń làlìjànú ẹni tó bá ń wo oògùn káàkiri oògùn náà ni ó ba tiẹ̀ jẹ́ ọlọ́ba ní innama sultanuhu ala alladhina yatawallawna àwọn tá ní bẹ̀kẹ̀lé tá ní gbàrà lé ń bẹ̀ ẹ̀ náà ni agbára ìsúnmọ́ ń kà àtàwọn tó jẹ́ pé àwọn náà tún jẹ́ ẹlẹ́bọ ọlọ́ba kó là wá ìpayà ẹlẹ́ẹ̀kẹrin èyí tó jẹ́ ìpayà òdodo ọ̀nà ni al-khawfu min Allah ọ̀nà ni ká ní ìpayà ọlọ́run ọba ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba sọ fún al-Qur'an al ọlọ́ba sọ pé àwọn olùgbàdo òdodo inú suratu Sajda Quran chapter thirty two ayah sixteen ọlọ́ba sọ fún wa ọlọ́ba ní àwọn olùgbàdo òdodo lóru tatajafa junubuhum anil madaji' yad'una rabbahum khawfan wa tama'a ọlọ́ni àwọn àtúndé pé tá bá ń pè ọlọ́run ọba lóru lọ́sàn-án wọ́n máa ń pè é pẹ̀lú ìpayà ìpayà kíni ìpayà àyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn onímọ̀ àfi ṣàlàyé fún wa pé ìpayà ọlọ́run ọba ìpele mẹ́ta náà ni tá a fi gbọdọ̀ ṣẹ́ tá a fi gbọdọ̀ takò fẹ́ ẹ̀ ká mẹ́ta la ronú sí alákọ̀ọ́kọ́ òun ọlọ́ọ̀bá tó ní ká kírun tó ní ká gbá àwẹ̀ tó ní ká yọ zàká ká ṣe dáadáa sóbì gbogbo òfin ọlọ́mọba á máa páyà pé tá a bá takò ìyà ń bẹ níwájú ọlọ́run lọ́jọ́ pé n ta sọ fún wa adam sọ pé màá sàlám mí nàlẹ́ ìzárí fàfin náà ẹni tí bá ń wọ́n sọ̀kọ̀tọ̀ ẹ̀ ńlẹ̀ ànábì lọ́mọ náà ni ẹni tó bá gbalẹ̀ ó ńlẹ̀ ànábì tó bá díjọ́ mi rẹ̀ kìyàmà yóò kan ṣáàrù yóò kàdánwò ìpayọ ọlọ́run ọba ni ó máa mú wa táàfin ní takòtò ọlọ́run táàfin ní ṣe zìnà táàfin ní jalè táàfin ní jowó èlé táàfin ní gbọ́mọlàkejì lójú á ní ìpayọ ọlọ́run ọba nítorí pé anagba muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run kò máa sọ́nà alukur'an pé kúl inni akhafu in asaitu rabbi azaba yawmin azim ìwà náà máa sọ máa pé ní tí ò ní jẹ́ kí n sẹ́ lọ́hùn òun ni pé ẹ̀rù ń bà mí pé tí n bá ya pa ọlọ́run ọba ìyà tó tóbi yóò jẹ mí kọ́lọ́n kọ́ máa jẹ́ kí ìyà tó tóbi kò máa fi jẹ ní kọ̀ọ̀kan wa. wọ́n ní anagba muhammad sallallahu alaihi wa sallam nínú hadith abdullahi abbas anabi sọ fún wa pé law anna qatratan min az-zaqum قطرت على آل الدنيا لأفسدت على آل الدنيا مع عائشة حديث إمام الترمذي anábì ní igi kan tí ń jẹ́ igi zakum tẹ́ pé ibẹ̀ ni wọ́n máa fún àwọn ọmọ aná jẹ níjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kọ́lọ́nkó làwọn bí iná anábì ní igi zakum tó jẹ́ pé àwọn ọmọ náà sọdún oúnjẹ yìí tí wọ́n sọdún oúnjẹ fáwọn ọmọ náà yìí tó bá yẹ pé èkì kankan drop kan tó bá bọ́ sáyé yóò sì gba gbogbo ohun tí ń dùn láyé jẹ anábì níbo wá ni ẹni tó jẹ́ pé níjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kìkì dá zakum yẹn ni ó máa jẹ tọ́lọ́ sọ fún wa náà ayé mi àná alukur'an ọlọ́ni famali ó na mi albutun wọ́n jẹ́ yóò ni tẹ́yọ̀ kan rẹ̀ bá sì kàn sáyé yóò bá gbogbo ti mẹ́láyé jẹ èyí ó payà ayọ̀ ọlọ́run ọba a ní payà nípa mẹ́kìrìlá al-khawfu min mẹ́kìrìlá a ní payà nípa àṣẹṣe ọlọ́run ọba wọn náà ni pé àní máa gbé kọ̀rọ̀ ṣèbàjẹ́ àní máa gbé kọ̀rọ̀ ṣèbàjẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba sọ fún wa pé fala yamanu makra Allah ẹnìkan kò ní fọkànbalẹ̀ ṣíṣe sí ọlọ́run ọba illa al-qawmu al tó bá fẹ́ sọ̀rọ̀ ibú lábẹ́ eléyìí náà ni kéèyàn má fọkànbalẹ̀ kéèyàn bá jẹ́ olùyapọ̀ ọlọ́run bọ́lọ́bọ̀ lè dánwò mú anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní idha ra'aytumullah yu'ti al-'abd min ad-dunya ma yuhibbu ala ma'asihi fa'lamu anna dhalika huwa istidraj anábì tẹ́ bá rí tọ́lọ́ ọba tí ń jẹ́ kí tèèyàn máa dáa tẹ́ni yẹn sì ń yapọ̀ ọlọ́run wọ́n ní a máa jẹ rìbá ó ń jẹ rìbá wọ́n ní a máa jalè ó ń jalè bí nǹkan rẹ̀ sì ń dáa sí i anábì tẹ́ bá rẹ̀ tí nǹkan rẹ̀ ń dáa sí i tó sì ń yapọ̀ ọlọ́run ẹnu pé ọlọ́run ọba fi mímú rẹ̀ sí ọjọ́ iwájú ni o tá a bá ń ṣe nǹkan tó takùtọ̀ lọ́wọ́n ọba ẹ má jẹ́ àmà fọkàn balẹ̀ ká tètè máa tún bá kó níbẹ̀ ẹ̀ tó parí náà ni pé àwa máa bẹ̀ lọ́hùn kó a sì máa páyà àtúbọ̀tán tí ò dáa ọlọ́mọdé ká àtúbọ̀tán bú wọ́n jẹ́ kó má fi bẹ̀yìn wa tàbọ̀ wá fẹ́ ìpayà kó níbi àtúbọ̀tán tí ò dáa náà àwa náà máa ṣiṣẹ́ rẹ̀ àfọwàdà Ibn Kathir rahimahullah ta'ala lábẹ́ ayé ọlọ́run ọba tó sọ fún wa inú suratu Ali Imran tọ́lọ́ bá fi wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ jẹ́ mùsùlùmí ó ní sẹ́sì ọlọ́run ọba náà ni pé anna man mata ala shay'in anna man asha ala shay'in mata alayhi pé tó bá fẹ́ kú re yóò sẹ̀sẹ̀ mi rè náà ni a máa pààyà pé kí a máa yọrí ẹ̀sìn bí aburú ká máa yọrí ẹ̀sìn bí ẹ̀ṣẹ̀ ẹ bá nàgbà Muhammad ṣe sọ àbí ọlọ́run ọba kọ́mọ́ṣá dàwálẹ́rú kọ́mọ́ṣá mú wa dúró ọba kọ́mọ́ṣá lè kún wa nípa ya اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أدوكم فún Ọlọ́run tí ó tún ṣe eléyìí ní ìrọ̀rùn fún ìmáàmù wa láti bá wa sọ bí wọ́n ṣe ń sọ náà kẹ́nìkankan wa ibi tó bá ti bà wá ká mú un gbogbo wa tí ìpayà tó ti